كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tí a ń ṣe lọ lórí ọ̀rọ̀ kíblà àti bí kíblà ṣe yí láti Baitul Maqdis lọ sí alharam al-Makki ìyẹn Kaaba ilé tí ó padà di al-kíblà tó an-nasikha èyí tí kudusu sì jẹ́ alkiblatu almansukha asàlàyé fún wa wípé masjidu kiblatain gẹ́gẹ́ bí àwọn òǹkọ̀tàn bí wọ́n ṣe fi rinlẹ̀ kí ló dé tí ó fi jẹ́ wípé masjidu kiblatain ó wà tí a sì rí wípé méjèèjì kíblà méjì náà ló ti wà ń bẹ̀rẹ̀ asàlàyé fún wa wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní Masjid Quba ní àdíjì tí àdíjì Abdullahi ibn Umar nígbàtí wọ́n kírun súbú ìtàn tí ọkùnrin kan wá bá wọn tó sọ wípé ìjà òun àti ẹnìkan wá bá wọn faqala lànàbí sọ́lá àlọ́sọ́lá wọ́n ti sọ àyà kalẹ̀ fún ní òru òní ọkọ̀dí omiro àyíyẹ stepminal kibla wọ́n sì ti pálásẹ̀ tó kó dojúkọ kàábà fastep nínú ha wàkáyánà tìjú ohun ilẹ̀ sham wọ́n bá dojúkọ kibla nígbà tí wọ́n kọ́kọ́ dojúkọ sham tán fastadaru ilẹ̀ kaaba wọ́n wá roundabout inú mọ́sálásí àwọn ọkùnrin wà láàyè àwọn obìnrin wà láàyè ibi tí ìmáàmù wà àwọn ọkùnrin tẹ̀lé wọn bẹ̀rẹ̀ ìmáàmù lọ sí ìmáàmù wà níbi tí àwọn obìnrin wà bóyẹ̀ yẹ́ pé a ìṣẹ̀lẹ̀ yìí ọjọ́ kejì tí a yà sọ̀kalẹ̀ fánàmì sọ́là sọ́là ní àwọn ilé tó mọ̀ a yà sọ̀kalẹ̀ láti èdè tó pìsìdì ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ tẹ́ Abdullahi bin Umar yìí ṣẹlẹ̀ ìyẹn mọ́sílù kùbá èyí tẹ̀lé fánàbí sọ́làsọ́là mọ́sílù kìbìlátẹ́yìn mọ́sílù kìbìlátẹ́yìn aslan mọ́sílù bani salima oní ọmọ ń pè mọ́sílù kìbìlátẹ́yìn mọ́sílù bani salima ó ti yé oní ń pè mọ́sílù alìkìbìlátẹ́yìn ṣùgbọ́n gbà tí tàwílù kìbìlá tó ṣẹlẹ̀ ń bẹ̀ olófà tí wọ́n fi pè ní mọ́sílù bani salima mọ́ tí ó di mọ́sílù alìkìbìlátẹ́yìn eléyìí ni àlàyé tí mo fẹ́ ṣe ní ìjókòó tó kọjá ṣùgbọ́n tí ní láǹfààní láti ti mẹ́nu lọ sí lọ síbẹ̀ mọ́ àṣàlẹ̀ fún wa bí wọ́n ṣe yí àti atótónu tí ó wáyé lórí ẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ wípé àfáwà Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala tí wọ́n sọ̀rọ̀ dáa wípé yí pé ṣákù ni wọ́n ṣe láàrin sùfù wọ́n ṣe ṣákù láàrin sùfù innama sadaru hakada wọ́n yí báyìí àwọn ìmáàmù ń lọ báyìí àwọn ọkùnrin tẹ̀lé àwọn obìnrin sì ń tẹ̀lé ìmáàmù wọ́n tẹ̀lé àwọn ọkùnrin eléyìí ó náà ni ó bá ẹ̀rí rìn tó sì bá ẹ̀rí lọ a sàlàyé fún ayé pé àwọn malikiya àtàwọn alìmọ̀záhì àwọn àwọ̀kòfin náà wípé kẹfìrọ́tùn kọfọ́wàt ká máa ṣe ìgbésẹ̀ tó pọ̀ lórí ìrun pé ó máa ó ní fún ìrun pé ṣùgbọ́n ṣáájú kí Ibn Hajar sọ wípé wallahu bóyá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣáájú kí ọ̀rọ̀ wípé ká ṣiṣẹ́ tó pọ̀ lórí ìrun tó ráwọn sàhábà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a pé wà kúmù lillahi qaniti nínú àwọn yá ní sàkìtì ẹ̀dákẹ́ tó náà ti dé orí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀rùn á tẹnubọ̀ ọ̀rọ̀ yìí ní ìwọ̀nba رحمه الله تعالى قال استقبلنا أنسا حين قدم من الشعب فلقيناه بعيد تمر فرأيته يصلي على حمار ووجهه من ذا الجانب يعني عن يسار الكبلة فقلت رأيتك تصلي لغير الكبلة فقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله ما فعلته ولحديث أنس بن سيرين قال استقبلنا أنسا أني أقعد أنس يا أنس أما مالك حين قدم من الشام نبعث مبلات الشام فلقيناه بعين التمر أقعد رني عيكة وانتني عين التمر ilé tó fi ń pàá ní àìlú tamur tí a bá ti bọ́ sínú àwọn ṣòro àmọ́ ọmọ ìdí fi pè ní ainutam ọ̀rọ̀ àìtùhù yusalli ala himar bó wá rí tó kírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ọwájúhù min zaljani ya ni àyẹ̀sárí kíblá ṣùgbọ́n ojú rẹ̀ ẹgbẹ́ òsì kíblá ló wà fakultu ma sọ fún pé ọ̀rọ̀ àìtùkà tó sọ́lì lè ráìrí kíblá mo rí ọ tó láì kọjú sí alikíblá mo rí ọ tó tí yóò kọjú sí kíblá faqal wá sọ wípé laula anni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yaf'aluhu ma fa'altu tí kìí bá ṣe wípé mo rí pé ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ṣe bẹ́ẹ̀ ní ìníṣe ṣùgbọ́n torí pé mo rí ànábì sallallahu alayhi wa sallam tó yẹn náà fílà lórí nǹkan ọ̀gùn eléyìí tí wọ́n ṣe àwọn àlàkọ́ìfù kan wà nínú ìsinádì yìí nínú ìsinádì hadithi yìí ilé tí a láǹfààní láti fi ṣe ra wa ní àǹfààní Anas bunu Sirin tí ó gba ọ̀rọ̀ yìí wá Anas bunu Sirin ó ní wà ákùn Muhammad bin Sirin ó jẹ́ ẹ̀gbọ́n fún Muhammad bin Sirin wálìdùhú kánà mọ́lá ní Anas bin Malik bàbá wọn ó jẹ́ ẹrú fún Anas bin Malik síkọ̀sìwé rọ́wà àndádì sàhábá ó gba àdísù aládọ́dọ̀ apákanáà sàábé wà rọ́wà aláhùn khalqun kathir ọgọ́rọ̀ àwọn èèyàn sì gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ tiẹ̀ náà ọ̀rọ̀ wá aláwùn jama àwọn asáàbù kútùbù síta wọ́n gba hadith wá ní láti ọ̀dọ̀ rẹ̀ mọ́ta bá da àfihì Muhammad sanata tamani ashara wa miya wọ́n ní ó kú lẹ́yìn ìgbà tí ẹ̀gbọ́n rẹ̀ ṣaláìsí ó kú ní 20 ìjìra Anas bin Sirin tó gba hadithi yíwá bàbá rẹ̀ tó jẹ́ Sirin tí wọ́n sàlàyé fún àrí pé ẹrú ló jẹ́ sí àfáwà Anas bin Malik ìgbà tí mọ̀kíàtò àìní samur ogun kan wáyé wọ́n pè ní mọ̀kíàtò àìní samur ogun yìí ibẹ̀ ni wọ́n ti mú bàbá Anas bonosi ibẹ̀ náà ti mú Sirin ogun yìí náà ti mú lẹ́rú so nínú àwọn tí wọ́n pín kàn òun náà ni Anas bonosi Maliki wà làtífà tó wà nínú ìsinmẹ́dì ni wípé ẹnu tamur tí wọ́n ti mú bàbá wọn lẹ́rú ibẹ̀ náà ni wọ́n ti pàdé Anas bonosi Maliki wà tó mọ̀ láti sáà ẹnu tamuru ibẹ̀ ni wọ́n ti mú siri tó jẹ́ bàbá àánà sí lẹ́rú ọmọ mẹ́wàá ló bí ọmọ àwọn mẹ́wàá lọ́lọ́run sì wa bá sì ní olùmọ̀ afáwà albarmawi muhammad bin muhammad ó ní ìsìrí na auládún yóò adúnà sí tàtàun ó ní sirin ó ní ọmọ mẹ́fà aláṣìírí màrù fi minihu muhammadu ó ní èyí tó gbajúmọ̀ jù nínú gbogbo wọn òun náà ní mẹ́fà nínú wọn muhammadu wà ń bẹ̀ wàtí tá ní minihu hafsọ tó wá tẹ̀rí ìmọ̀ tó méjì nínú wọn hafsọ àti tẹ̀rímà áyà wal qawaidu minan nisa'i allati la yarjuna nikaha falaisa alayhinna junahu an yadana thiyabahunna ghayra mutabarrijatin bizina aya yìí àwọn tabi'in aya yìí ṣe ìṣàrù wípé tí obìnrin bá ti dàgbà tí kìí ṣe ẹni ọkùnrin mọ́ tó dẹ̀ ti ń bojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàláyé wà fún láti ṣí nìkọ́bù ní obìnrin tó ṣe wípé kò ní ìdí kò kò èyàn olé ẹwà rẹ̀ ti tán torí ẹwà mọ́ tán ẹ̀sùn nìkan ni fi tán obìnrin tẹ́wà rẹ̀ bá ti tán ó ti fi ó ti fi ogbọ́ ọmọ tán yá bí 75 78 tókè ó ti yé ó lè síjú ó lè tẹ́fí ni ó lè sí nìkan áfọ̀ yìí àwọn tàbí wá ń bọ̀ àwọn súdẹ̀ntì ẹ̀ ń bọ̀ wọ́n fẹ́ wá gba ìmọ̀ lọ́bẹ̀rẹ̀ torí oní mímọ̀ ni ìgbà tí wọ́n wá súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ wọ́n wá rí pé ó bojú wọ́n rí pé ó lo nìkọ́ọ̀bù ìgbà tí wọ́n wá súnmọ́ wọ́n ní àmọ́mọ́ ẹ̀sùn bojú ní àgbà ti dé ó wá ka àwọn yẹn mú ẹ̀rí wá ìtẹ́ ọlọ́run bá sọ wípé wàlùkọ̀wá àìdù nínà nìsà àwọn obìnrin tó ṣe wípé wọ́n ti darúgbó nínú àwọn obìnrin fàláìsà àlèyìn nàìjùná hún àyàdọ́ aná sí yáàgbà hún nà kò sí láì fi fún wọn tí wọ́n bá yọ nìkọ́ọ̀bù ní ojú wọn gẹ́rọ̀ mùtàbá rìjá tí ń dìnà láì ṣe wípé bóyá wọ́n tún ní bùkátà sí ọ̀ṣọ́ kan pé àkùsàdúgbò gánà wáyé pé gánà ń bẹ́ẹ̀ kan àfojú wọn tó wáyé pé wọ́n fẹ́ ṣe kùsàdúgbò gánà pé àwọn náà wà ń bẹ́ o kí ni àwọn gan àwọn ọmọ kéékèèké lọ kan bojú wọn àwọn súdẹ̀ǹtì ẹ̀ káyà yẹn fún pé èwo lẹ́ ń bojú fún amú eré ẹ̀ dàgbà ó wá ní kan káyà yẹn tó kí ni padà yà yẹn wà ń yẹ ọlọ́run ṣùgbọ́n kí wọ́n bò ó lólóore jù fún wọn òní nígbà tẹ́ àyà yẹn ẹ̀ka tán ìgbà tó wá kà tán tọ́lọ́ba ní wàá yẹ sàfihàn kẹ́rù làwọn kán bojú yẹn kán sí áfúù fẹ́kù ní ẹ̀ mọ́ sí bójáde lọ fi pàdé ọlọ́run òní nígbà tó wá ká yẹn tán òní ìdí tí mo fi bojú nígbà tí mo rí pé ẹ̀ ń bọ̀ nìyẹn so ó àkátà wọn pẹ̀lú delil àti nọ́sù so nọ́sù ló máa ń jẹ́ tí ẹnu ó mọ́nu tẹ́ bá ti ṣe bèrèbèrèbèrèbèrè ti di sùkàlẹ́lẹ̀ tí è ti ṣe sọ ibò àwá tí èso yóò dákẹ́ yóò sì sàlámọ̀ fún ẹ̀nùsùs so hasọ àfáàní ìmánu kẹlì so kẹrí mọ́nà àfáàní kàtà anẹ́sún mínímù ya wà máa bàdún anẹ́s ó wà nú wọn yáyá bùnú sírí òun so wọ́n jẹ́ mẹ́fà tí wọ́n wà mọ̀ṣùhùr àfáàní fàzá dábùnù sáadé khalidan súnmọ̀ amúrọ̀ta ibnu Sa'd sọ́hìbù sọ̀bàkọ́ inú sọ̀bàkọ́ ti ilẹ̀ àwùlíyà ibnu Sa'd òun tó á fi kún kí ló fi ó fi khalid àti amúrọ̀ ó fi wà ó mọ́sùlẹ̀ ní àti ó mùsùlẹ̀ ó fi sàúdá tán látù fanádù àti ati ọjọ́ mẹ́rin tó fi kún gbogbo àwọn ọmọ títì rí ibi pátá ní gbogbo wọn àmẹ́wàá abẹ́lẹ̀ ọba sọ́nà dẹ́bínú ń pọ̀ ó débi ní pọ̀nbẹ̀ gan ogun wáyé ń bẹ̀ ní àsìkò ìlàáfà àfáwà Umar ibẹ̀ ni wọ́n ti ń bàbá wọn lẹ́rú tí bàbá wọn ti wá di mọ́ọ́lá fún Anas bin Malik tó fọ́ àjẹ́ gbogbo ọmọ tó tó wá bí wọ́n tó anẹ́sùn sírí tọ̀ àti sọ̀rọ̀ kíso wọn ní ránpẹ́ mọ̀dún hadith àkòrítà lè fún hadith yìí ó náà ni bayani istiqbali qibla fi safar idha kanat as-salatu nafla àlàyé nípa wípé ìgbàláyé wà fún wa láti yànnà fílà lórí ìrìn àjò pẹ̀lú wípé gharibul hadith gbólóhùn ìstakbalna anasan àìkọ̀rọ̀dínà lè mú kọ́ bá láti ṣì ajáde láti lọ pàdé anas wàkánà <clears throat> khurujuhum minal basra àwọn jáde láti basra kíyìnà kọ́dìmà minal sham nígbàtí anas jáde láti tó ń bọ̀ láti sham raja'a minha ilal basra wàkánà sáfàrúhù ìlà sáàm ìdí tí anas tó fi lọ sí sáàm ó ní wípé ìyẹn ṣẹlẹ̀ ní ọdún kejì lé ní àádọ́rùn 92 years lẹ́yìn hijira liyasku alhajjaj asakọ̀fí ìlà alkhalifa alwalid bin abdulmalik ó fẹ́ lọ kégbàjáre alhajjaj bin yusuf asakọ̀fí nípa ọ̀pọ̀lọpọ̀ ìta ẹ̀jẹ̀ sílẹ̀ tó ń wáyé lọ́wọ́ rẹ̀ àti bó ṣe é ṣe tàwíìlì àwọn àyà ọlọ́run ọba àlékiọlá láti fi lè justify àwọn nǹkan tó ń fẹ́ implement torí pé Al-Hajjaj bin Yusuf As-Saqafi wọ́n máa ń pè ní safaku dima safaku dima nínú àwọn olórí àwọn mùsùlùmí tó fi ẹ̀jẹ̀ ráre láyé tó alhajjaj ní ìsìn àsákọ́bí kò fẹ́ sí ó pa sàbé pàwọn tàbí rìn lóríṣiríṣi tó tó dẹ̀ pé àdíṣì wà nínú sunan tirimizi ó gbọ́ alátọ̀dọ̀ ìṣàmọ̀ ọmọ hassan kọl ahsu ma qatala alhajjaj sabran fabalaga alfi wa ishirina alfa qatil wọ́n ní wọ́n ka iye àwọn èèyàn tí Hajjaj bóni Yusuf Asakọfi tó pa sọ́bùrọ́n tí àwọn yẹn òkú wọn bá já ń pátá ó pa wọ́n sọ́bìrọ̀n pẹ̀lú sùúrù ló fi pa wọ́n wọ́n ní wọ́n kà wọ́n wọ́n ní wọ́n dẹ̀ òǹkà wọ́n jẹ́ 120,000 120,000 òun ni ajájú Yusuf ló pa àwọn tí ń bẹ lẹ́wọ̀n àwọn yẹ̀wò àwọn tó pa lásán nìyẹn àwọn tí ń bẹ lẹ́wọ̀n wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe òǹkà bí almost fifty 50,000 tí ajájú ni Yusuf àsákọ́sí tí tó kó sẹ́wọ̀n Abdullahi ibn Zubair nínú àwọn sọ̀hábà ni sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam Hajjaj bin Yusuf Asakọ́bí olópa Sa'id bin Jubair náà kìbáàrù tabi'in ni Hajjaj bin Yusuf Asakọ́bí olópa munakọ́ṣà harra ó wáyé láàrin Hajjaj bin Yusuf Asakọ́bí àti Sa'id bin Jubair Ibn Sa'ad ó gbà nínú Tabaqatul Awliya ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà onímọ̀ tàríkì náà ni wọ́n sì náà sọ hikaya yẹn débi pé fi ní háyá kí sọ̀tọ̀wìlà kí sọ̀tọ̀wìlà ó bèèrè lọ́wọ́ Sa'id ibn Jubair ó ní masmuk yóò sọ pé Sa'id ibn Jubair ó ní bal anta Shaqiyyu ibn Qusayr wà fi riwayatin anta Shaqiyyu ibn Kathir bisin oníṣàìdùn jùlọ ló ní orúkọ rẹ̀ ṣàìdùn jùlọ olórúkọ rẹ̀ tó ṣe kí yóò dúnú kẹsír kẹsír aláwásùn ìfàáìdì máa náà mọ́fọ́ ní olórí ibú ni ọ bún kẹsír ọmọ ẹni tó ṣe wípé ó ti wà mùkásàr wọ́n ti kán tí ò ní nílé èjì kankan so adẹ́nà bìjẹ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn sáà sápadà ní kán lọ dú láìpín jùbẹ́lì kán lọ dú wọ́n kọ́ kọjú rẹ̀ sí kíblà wọ́n kọjú rẹ̀ sí kíblà ó ka áyà áyà tó wà ní Suratul Baqara ẹ̀ fàyínà mọ́ ti wá lú ìrọ ìyẹn ló kà lẹ́lẹ́ẹ̀kejì nígbàtí wọ́n yí ojú rẹ̀ sí kíblà ẹ̀ka àyà kíblà yẹn gangan àyà kíblà yẹn gangan fàwálí àhà fàwálí wájá ka ṣàtọ̀rọ̀ mọ́sílẹ̀ àrọ̀ bó ti káyà yẹn báyìí ó ní ẹyí ojú rẹ̀ kúrò sí kíblà wọ́n ti góòlù gílà ó tún káyà mi pé fàyínà mọ́ ti wá lú fàtà mọ̀ wájú la ó ní ó yá ẹni ojú rẹ̀ kó ojú rẹ̀ ẹ tún dojú rẹ̀ kọ́ yẹ pẹ̀ ẹ tí ojú rẹ̀ bọ́lẹ̀ kẹ́ dú látẹ̀yìn ó tún káyà pé mi ní akọ̀ lákínà tó wà fíyànù ìdúkọ̀ àmì àdúgbò ìdúkọ̀ tààràtà ló kúrọ̀ ó ní ó yá ẹ kọjú sí sánmà ṣùgbọ́n fàyínù ìjùmẹ́ ó ṣe pé ìjọ náà tó jáde láyé ó ní lẹ́yìn mi ọlọ́run ti nífẹ̀ẹ́ nìkankan fún ọmọ láti nípa sàbákanáà àwọn olùsọ̀tọ́ sọ wípé lẹ́yìn ìfẹ́bù jùbẹ́sù ó tún pa ẹnìkan sí ó sì kú ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún ṣùgbọ́n tó ti pa ìfẹ́bù jùbẹ́sù ò ti gbádùn mọ́ ó ní lójú oorun òun mọ̀ lálàá rí pé ó ń fa àwọn lẹ́sẹ̀ lójú oorun tó kó wá sọ pé mọ́ẹ́lì ya wàsà ìdìbò jùbẹ́sù kí ló sún mi kí ló ṣe mí gan-an tí mo fi kọjá yìí ní sí Sa'id bin Jubair alimuyi alhajjaj bin Yusuf àtàkọ̀ sí sàfáàkù dìmá ó ta ẹ̀jẹ̀ tó pọ̀ sílẹ̀ gan ó pa àwọn èèyàn lóríṣiríṣi láì mọye ọlọ́ọ̀bà nìkan láti ó forí jẹ gbogbo àwọn tí ikú rẹ̀ ikú wọn tí ọwọ́ rẹ̀ wá bírámọ̀ sí arhamar rahimin ṣùgbọ́n ó láwọn hasanat ṣùgbọ́n ò ní kìí ṣe yìí ṣe hasanat akọ̀sáríyà sí síbẹ̀ níbi ṣe sọ́ọ̀rọ̀ ṣẹ́dì kódà rínú àwọn àfà tí wọ́n sá tí wọ́n tí wọ́n sá fún nígbà tí wàhálà rẹ̀ pọ̀ tó di pé wọ́n káàkiri àdínú àwọn àfà tí wọ́n sá lọ tán sá tán sá wọ́n kú olùdù pátápátá nígbà tí wàhálà tó di pé àjájì wọn káàkiri al-imam al-hafiz abdulgani al-azzi wọ́n kọ síra lórí ẹ̀ wọ́n pè ní alimutawari alimutawari àwọn tí wọ́n fara sun alẹ́dínà tafáwó anil hajjaj ibn yusuf asakọfi orúkọ gbogbo wọn pátá mo ní tíra rẹ̀ sínú lé mo fẹ́ mú wá gẹ̀ẹ́lì ṣùgbọ́n mẹ́rin máa ní kí máa wá yọmọ̀ pẹ́ mo ní sínú lé kìtàbìlì mutawarin àwọn tán fara sí fún hajjaj ibn yusuf asakọfi abdulgani alhafiz abdulgani al'azzi almutafa sana tisa. wọn kọ tíra lórí ẹ̀ àfáwà Muhammad àfáwà Mashur Hassan Ali Salman hafizahullahu ta'ala wọ́n ṣe tàti ti tíra ẹ̀ fi mujalladi latif hafizahullah so ọlọ́bà alìgbọ́lá kí ó fún àṣekùn gẹ́ náà afáà ni ainu tamọ̀ mọ́dún mazkur fil Iraq ala hudud al-Gharibiyya wọ́n ní ààyè kan ní tó wà ó súnmọ́ Iraq ní bandri eastern bandri Iraq olówà yóò fi àtàmù wọ́n ní débìnú pọ̀ bẹ́ẹ̀ gan-an òun náà fi ń pẹ̀lẹ̀ ní àìdùtàmù kánàt bihi wákàtí zamani umar bin khattab wọ́n ni ayé gangan ó ní ogun ńlá kan ti ṣẹlẹ̀ lásìkò umar bin khattab fi awwali khilafatihi ní ìbẹ̀rẹ̀ khilafa rẹ̀ istashhada biha jama'atun min as-sahaba ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ni wọ́n bá ogun náà lọ tí wọ́n sì kúkú ṣàhídì bákan náà ogun yìí ààyè yìí ogun míì tún wá nígbà kìláfà <clears throat> Abubakar Siddiq bákanáà ogun mìíràn tó wáyé láti bẹ̀ a rọ̀áìtùkà tó sọ lí absortuka wàlìmọ̀rọ̀ sọ láti fọ́wù onígbólóhùn tí ó sọ wípé mo rí ọ tó ń kírun ìtumọ̀ rẹ̀ ní wípé mo rí ọ tó ń kírun ìgbà ìrun náfílà ni ó yí kí kìí sí ìrọ̀rọ̀ yàn walgaradu min hadhihi aljumla istibau mustanad anas bin malik dalani fi fi lidalika wọ́n ní nǹkan tí a fẹ́ gbọ́ nínú gbólóhùn yìí tá gbà lérò pẹ̀lú gbólóhùn ni pé ó taná sí nǹkan tí anas tó bára lé pẹ̀lú nǹkan tó ṣe yẹn torí pé sọ fún pé láúlà á ní ìrọ̀ àìsù rọ̀súlà láàrin sallallahu alaihi wa sallam fa'ala dhalika ma fa'altuhu tí mi bá rí kánàbí ṣe èmi náà ní dára mi láàmú pé pé mò ń ṣe laula anni ra'aytu rasulallahi ay absartu rasulallah pé mo rí ànábì yaf'alu ay as-salatu bi ghayri al-qibla pé ó kírun náfílà káàmọ̀ fi kún ìrun náfílà lórí nǹkan ọ̀gùn nígbà tó wà lórí àjò láì ṣe wípé al-ijmal àlàyé ní àkótán afọ́wà anas ọmọ malik ṣe ẹ̀mọ̀ yí pé anasul maliki ọdún mẹ́wàá ló lò nínú ilé ànájì sallallahu alaihi wa sallam nígbàtà rẹ̀ bí ìdé Madina tí kálukú ń fún ànábì ní gbogbo nǹkan màmá rẹ̀ ò ní ìkankan tí ó fún ànábì ju anas bónú malik lọ ó lọ bá ànábì sallallahu alaihi wa sallam ó gba àwọn èèyàn fún ọ ní nǹkan èmi ò ní dé fún ọjọ́ ọmọ mi lọ yakudomo yóò máa ṣe bọ̀ yìí sí ọ ọ̀fẹ́ gbàgbé yóò mọ̀ gbé ọ̀fẹ́ pọ́lìsì bàtà rẹ ọ̀fẹ́ nu bàtà rẹ ọ̀fẹ́ nu ìdà rẹ ọ̀fẹ́ nu apó ọ̀fẹ́ gbogbo tó bá jẹ́ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ilé tọ́nà ìfilé sí ọ òyọ̀ndà rẹ̀ fún àfáwọn náà tó rùn máa ní ó ní ànábì ò sọ fún pé lima fa altahaza kí ló tó ń tẹ́lá ẹ̀kọ́ pẹ̀já tó mọ́ ànábì ò ṣe rí ó ní mù lásán pẹ̀lú ànábì sọ́lásọ́lá kẹ́yà lólò lọ́dọ̀ ànábì sọ́lásọ́lá bàtà ànábì jáde láyé ó padà kúrò ní Madina ó lọ sí Basra oná tí wọ́n pè ní albasri ẹgbẹ́ bá rẹ̀ ṣe mọ̀ ní pé lọ́dọ̀ àwọn afọ́ ká tó lè sàfitìyàn sílùú kan wípé ẹni yìí a lè sàfitìyàn a lè ṣe nígbà rẹ̀ sílùú báyìí tí èèyàn bá ti lo oṣù mẹ́rin bí a ní ìsinmi olọmọ́ka olóṣù mẹ́rin ní mọ́ta tó lè sọ wípé Abu Ibrahim al-Makki orògbóyé tó bá ti lè lo oṣù mẹ́rin nínú ìlú kan ó ti yé bóyá ó lọ sí Pakistan ó ti olùfọ́ọ̀mọ̀ tó kìí lè dáde oko ó ti bó ṣe pé dáde náà ló gbé ọlọ Pakistan tó olùsùn mẹ́rin ń bẹ̀ ó ti lọ́dọ̀ àwọn afá aládìsì ó lè ṣe nígbà rẹ̀ sílùú yẹn pé alibákìsá so apá kan náà àwọn onímọ̀ hadith sọ yí pé téèyàn bá ti lo oṣù mẹ́ta nílùú kan ó ti ó lè ṣe nígbà ara rẹ̀ sí ìlú náà mo rò kóyé so náà fún ọgbẹ́ Anas bin Malik al-Madani summa al-Basri so eléyìí kó jẹ́ latifa hadifiya tí yóò jẹ́ fáídà nasala salamu wa tawfiq fáàmẹ́ ìgbà tí àmì sọ́là sọ́làmù jáde láyé padà sí ìlú Basra láti lọ mọ̀ gbé bẹ̀. Ànábì sọ́là sọ́là ń sàdúwà mẹ́ta fún nínú àdúrà tánà bí sọ́lá sọ́lá sọ fún ni pé aláhùnmá àtìsìrì mọ́lá wàtọ́ wìlì ọmọrọ wà àdìkílì wìlì jànà kó tó kú ó ní mo sùn méjì bẹ́ ó ní òun bẹ lọ́wọ́ ọba akọ́lùlọ́ àlùmọ́lá áyù wá fíkọ̀ ní fàálítà mo bẹ lọ́wọ́ ọba kó fi mí ṣe kò ń gẹ́ pẹ̀lú owó rẹ̀ ọlọ́run jẹ́ kó pọ̀ fún lówó sí lọ́lọ́rọ̀ wà á kìrù wà ládá wà kẹ́kìrù wà ládá ọlọ́run ọmọ rẹ̀ jí ó pọ̀ wà á dìkìlùhù jànà ṣiṣẹ́ ọmọ àjẹ́nà ó ní mo ti ní mi àti àwọn ọmọ tí àwọn ọmọ mi bí àti àwọn ọmọ tí àwọn ọmọ tí àwọn ọmọ mi bí mo kà wọ́n látòkèdélẹ̀ wọ́n jẹ́ 120 torí pé ànábì sallallahu alaihi wa sallam tọ̀bùríyá musajabu dáwà ànábì sallallahu alaihi musajabu dáwà ànábì sallallahu alaihi wasallam àdúà ànábì máa gbà kò sẹ́ni tí ànábì ó sàdúà ṣe bí Abu Hurairah ṣe bí yà tí í ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ lọ́bá rẹ̀ sọ́lá pé bẹ̀lọ́un mo fẹ́ kí mọ̀mọ́ nígbà Islam anábi ti bẹ̀lọ́un àbúrà ní pé kóhun tó délé ọkàn òun sọ fóhun pé mọ̀mọ́ òun ti di mùsùlùmí kóhun tó délé fàkánẹ́kà mọ̀kàn bábù rẹ̀ láti ìṣe ìrò náà ló ṣe rí gbogbo ẹ̀ ló gbà wà tó wá ń bẹ́lẹ́gbẹ́tọ̀ ìkẹta mi ò tí rí o kọ́lọ̀bà àríkọ́lá kó fi lé mi lọ́wọ́ òun náà ni pé kó wọ aljanna so ló jẹ́ wípé kọ́mọ mọ́ pọ̀ ìṣesí àwọn sálàf kámọ bímọ tó pọ̀ nínú ìṣẹ́ àwọn sálàf wa ni ó sálà sálàmù wata ofi wasadat wà lákìyà min alhajjaj bin yusuf ma lákìyà fasafara ila sham gbogbo tí alhajjaj bin yusuf asakọ́fí tó ń dánwò nínú àwọn iṣẹ́ oníranran tí ọkàn kọ̀ ó lọ sọ́dọ̀ alwalid bin abdulmalik torí dé alwalid bin ló sọ pé kó jẹ́ wáálí ní basra ìyẹn alhajjaj bin yusuf asakọ́fí ìgbà tó padà sí Basra ìtẹ̀gbọ́lá àṣàbù ọ̀kí Anas bin Sirin àwọn súdẹ̀ntì ẹ̀ pàdé ẹ̀ nínú wọn ni Anas bin Sirin ẹwùn kan bàbá bàbá tó jẹ́ Sirin alẹ́sọ́rí òun ó jẹ́ súdẹ̀ntì fún Anas ọmọ tí àwọn ọmọ rẹ̀ náà wọ́n ti kí ni o wọ́n tún jẹ́ súdẹ̀ntì fún ta ni o fún Anas bin Malik bàbá jọ ọmọ tí ọmọ náà ti kí o ọ̀nà jọmọ̀ pé àṣítà bá ń rí àwọn ọmọ kéwú tó ṣe wípé wọ́n ń jẹ́ ọmọ kéwú lọ́dọ̀ àwọn àfá wọn àwọn ọmọ tí wọ́n tún bí náà wọ́n tún jẹ́ ọmọ kéwú lọ́dọ̀ àwọn àfá bàbá wọn àṣẹ ìṣesí kìí ṣe ìṣesí tí a ṣàfẹ́kù rẹ̀ lọ́dọ̀ àwọn sálàfù torí wípé tí èèyàn bá mu omi ìmọ̀ ní ibi tí ó ti ń sun gangan láàrín bá ń pè ní àlàáyìí àwọn olóyìnbó ń pè ní spring ibi tí omi gẹ́gẹ́ ti ń jáde èyí tó sọ́ọ́fí sọ́ọ́fí èyí tó mọ́ tó clean tó pure o lè yóò ṣe kí ni o o lè yóò mú ṣùgbọ́n bá ti ń di àtọwọ́dọ́wọ́ àtọwọ́dọ́wọ́ yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ alkadaru yóò mọ̀ ni o yóò mọ̀ wọ́ ìyẹn ó rí lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń kírun tí ó sì kọjú sí kíblà ó wá bèèrè pẹ́tọ̀ àfáwà lẹ jẹ́ o ṣùgbọ́n lè jẹ́ ẹsẹ̀ yìí ó tún wà gẹ̀rí ìtura o so níbi àrígbọ́n níbẹ̀ yìí pé tí àfáà bá ṣe nǹkan tó wà gẹ̀rí tí ọmọ kéwú tí ọmọ kéwú yẹn ò dẹ̀ tó dẹ̀ gbà ayákùnlá pé èyí jẹ́ ẹsẹ̀ yìí àmọ́ ìmọ̀ mọ́ bó ṣe jẹ́ pé o le bere ụja o lebere bere eri lọwa fari meleko ati adab ko bere eri pe ustaz ayakunla mori ri yin tẹ nkan bai bai bai mo mori mo ri pe ẹ isaba ati nkan aduke mọlẹbi afawa habibahullah and ustaz fọdila to ustaz muhammadu awal amubiya ní nǹkan bí àwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tí mò ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn mo rí pé tán bá ti tán bá ti jẹun tán ni wọ́n tó máa ń jẹran tán bá ti jẹun tán ni tí ìsáàgbà ti jẹun tán ni wọ́n tó jẹran mo sá mọ́ sọ́dí wọn wọ́n ni àyàkùnlá pé mo sàkíyèsí wípé tẹ́ bá ti jẹun tán lẹ̀ tó máa jẹ ẹran pé àbádẹ̀ lè ó hajj kan tó ṣe nǹkan kọ́mọ̀ ní musanadu wọ́n lè mọ́ sọ but yóò ní ìkẹ́kẹ́ tí wọ́n dán sí pé máa ògbé arákùnrin àti èdè pé bóyá ẹ̀rí wà sódà <laughs> ẹ̀rí ló ràn mí fún wa sódà káà náà kó kámọ̀ sàǹfààní láti rẹ̀sìn ìgbàtí wá rẹ̀rìn sí <coughs> ẹni àbọ̀ imọ̀n mo ní náà wọ́n ní kò sẹ́ẹ̀rí kankan ṣùgbọ́n òsì ni wọ́n fi tọ́ wa òsì náà ti gíní o òní wọ́n ti tọ́ wa òsì tí wọ́n sì ti tọ́ wa yẹn táa bá jẹun tán látòsí gíní o láti jẹun tó in tó máa wọn lára láti lẹ̀ pé òsì tí wọ́n fi rí àwọn yẹn òun ló máa wọn lára di sí ìrọ̀kẹ́ táwọn ò bá jẹun tán àwọn ìwàmọ̀ bóyá wọ́n ti change ẹ̀ ńgbà yẹn o wọ́n ti change ẹ̀ báyìí o ṣùgbọ́n gbogbo tó 5 tí mo ṣe wà papọ̀ pẹ̀lú wọn so àwọn nǹkan yẹn sì ó sì wà bẹ́ẹ̀ so títọ́ lè bá rí nǹkan tó wà jẹ̀rí lọ́dọ̀ ustaz ó lè béèrè ah, gbà ẹ̀yàkùn láti mo tàbí èsì tẹ̀mọ́ sí tọ́lá tọ́lá tẹ́tẹ́ kí ni nǹkan tó fà tó bá yẹ pé ó kàn jẹ́ pọ̀ bí à tó jẹ́ ó kàn ustaz tẹ́tọ̀ fi lè pé ó kàn wọ́n ṣe tó bá yẹ pé bóyá ó ní ẹ̀rí kankan tó dé tó bà kẹ̀ wọ́n sọ wípé ó lẹ́rìí pọ̀lọ́jọ́ náà ní títà tá a bá jẹun tán ní ẹran ṣùgbọ́n torí tẹ́rìbíyà táwọn gbà ó ti òun ló fà ẹwà ẹwù ẹwù ẹwù ẹwù nǹkan báyìí tẹ́wọ̀n wípé àwọn ń sọ wípé òsì náà fi fáwọn sínú òsì náà wà báyìí mọ́ sínú òsì náà báyìí náà bánúwà fìgínà fìgínà dúníà wà gínàlẹ̀ ẹ̀dì tó ló jẹ́ pé ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ fi ìdìdáyà ti tọ́lá nǹkan lè lè ó lè lé kí ibi dákọ̀lá tí wọ́n máa ń kẹ́kọ̀ọ́ lọ nǹkan máa ń lé ó máa ń lé on neutral ground tí wọ́n máa ń kẹ́kọ̀ọ́ lọ yóò lé gan tó pé yóò rí sídà débi pé yóò fẹ́ rí táyà yá tèmi ní pàkéwì sí báyìí tèmi ní lọ wá kíní kan sí báyìí tèmi ní lọ ẹ̀mọ̀ gbogbo àwọn ròyìnròyìn ní ó mọ̀ wá gbá ìtìjẹ̀ kan láti kíní kan méjìlẹ̀ kíní kan láti Ibn Umar radiyallahu anhu asáàrù tí mo fẹ́ sọ fún àná ni mo kà àná ni mo káásà ní orí ásàrì yẹn rí kí láàmù àná ni mo káásàrì yẹn èdè ọmọ rẹ̀ wípé òun lè káàntì oṣù mẹ́ta 3 months òun ò jẹun yóò rí oṣù mẹ́ta òun ò jẹun yóò rí for 3 months pé òun jẹun rárá ah, mo ti wá yóò orí kò for 3 months tóun lè sọ pé oṣù mẹ́ta tóun ò yó ìyá wa ṣà ní ọjọ́ mẹ́ta wọ́n èyí tí ò ní rú

lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam káàna fàfihàn wà mẹ́ta gani já mútìrìfà àbú rẹ́rà ó ní ìyàlá ìyàwó kó tó jáde láyé kí èso gẹ́gẹ́rẹ́ ọlọ́run padà taari owó sí ọ̀dọ̀ rẹ̀ so fi bìdá àti tọ́lá àwọn àsáàrù wà tó yẹ pé tó bá jókòó sí àwọn kútùbù àsáàrù tó ń fàáyọ àwọn àwọn tó yẹ wípé kánú fukọ̀rá fi bìdá tọ́lá bìhì nílẹ̀ ẹ̀dùnmí wà mọ́ tú àgbìyà ó yàn júzù jáde ń bẹ̀ ó tíra kó tún jáde ń bẹ̀ tó tún fa yẹn so kí bẹ́rẹ̀ àti tọ́lá ó le kódà ẹlòmíràn àti ẹ pé òsì gan ni ó lè kú òun tó fẹ́ ìyẹn ló fàtí yẹ pé alìmọ́mù zúrí muhammad muslim zúrí rahimahullahu ta'ala ó ní tùláàbùn ẹ̀yìn kàbẹ́ìdù tìmsà ẹ̀yàn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀dà gẹ́gẹ́ bí bẹ́ẹ̀dù tìmsà ẹ̀yìn crocodile crocodile àmọ́ crocodile àbí tìmsà ọ̀nì Imamu Zuri ó ní ọ̀rọ̀ yín dàbí ẹ̀yìn crocodile ó ní ìdá ákàràjà minhu ayé albayir min tìmsà ìdá ákàràjà ashara tí kọ́kọ̀dà ìbá yí ẹyin mẹ́wàá wà fi àkíkọ̀ bó ṣe rí náà nìyàn tí kọ́kọ̀dà ìbá yí ẹyin mẹ́wàá kò sí kankan tí ó di ọmọ tí ó yè ju ẹyọ kan lọ nínú mẹ́wàá tó bá yí 100 mẹ́wàá ni ó yè 99 kù zuri muhammad bin muslim azuri ó ní ẹ̀yọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ wọ́n pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ̀ ọba ó ṣe ní olùmọ̀ tí wọ́n di àfà nínú wọn wà láì péréte ni wọ́n afáàrù kan wà nínú fílíà fílíà tó àwòlíà ìkọ́nà àwọn sálà ó wá kí ọ̀rẹ́ rẹ̀ bó ti wá kí ọ̀rẹ́ rẹ̀ ó wá rí àwọn student 5000 níwájú ah mọ̀ṣálà hansan wá fàfíà sheik mọ̀ṣálà ó ṣe mọ̀ṣàláwò fún ọ̀rẹ́ rẹ̀ tó wá kí àwọn ọmọ kí ló pọ̀ tó báyìí 5,000 àfá àti ó wá kí tó jẹ́ àfá ọmọ tó wọ́jọ́ kò sọ́jẹ̀ tó ń gba ìmọ̀ ó ní la'alla Allaha yukhriju minhum khamsa rọ́wí tó gba àtàrí rẹwa ó ní wallahi la akhraja Allahu minhum illa khamsa wa 'adda minhum Yahya ibn Ma'in wallahi ma akhraja Allahu minhum illa khamsa pé kò sí kankan nínú wọn tó di àfà àfàwọn èèyàn márùn wà á dà nínú Yahya ibn Ma'in Yahya ibn Ma'in tó jẹ́ kọ̀rí inú Ahmad bin Hanbal Jamil Ahmad bin Hanbal òun náà wà nínú àwọn márùn tọ́lọ̀ bá sọ di àfà so ilé ìkó mọ jẹ́ ìsìláàtù fọ́rọ̀ tí mọ̀ mùzúrí sọ wípé àwọn tùlábì ilmi sàbẹ́ ìdí tí ń sáà bí ẹyin crocodile ni tó bá yé mẹ́wàá èyí tí ó yè inú mẹ́wàá ẹ̀yọ̀kan náà tó bá yé hundred di mẹ́sàn-án àbúrò àánú yìí bẹ̀. sálé kọta lè bẹ̀rẹ̀ lé kéwú fìlìbìdáyà tó bá yá odò mọ̀gbárì lọ àwọn kan dáàbù ni ó gbà wọn lọ́wọ́ lé kéwú bye bye sí kéwú nìyẹn àwọn kan wáyẹ̀kì ni ó ṣe ni o òní ó já wọn gbà pé ipò òní kéwú wáyẹ̀kì lókè ó ti yé àwọn kan ó lè jẹ́kẹ́ mọ̀ ìṣà ó yóò wọn ó yá bùkátà ti pọ̀ ó ti níyàwó ó ti bímọ ẹ̀hẹ́n pàápàá kìlọ̀mọ́ jẹ gáàsì ti ẹ̀hẹ́n gbogbo àwọn nǹkan yẹn ó tún fẹ́ akéwó ó tún fẹ́ wọ́nà ló ṣe ìlú ló fẹ́ àmùtún àà pẹ́tẹ́kẹ́jẹ́ máa kú <laughs> mẹ́sàn adámiláṣẹ́ fìlìbìdáyà hímọ̀ àríyà àgbólé kan rẹ̀ ga nípa ọ̀rọ̀ sọ́láàtì ìgbọ́n nígbà tó dé mú sásọ́tù tọ́rík ah, ó wájú wá ìlọ́gbé ẹ̀dákun ó wá ń bẹ̀rẹ̀ lérè pé ẹ̀dákun egun gangan lọ́wọ́ bí ní jọ̀gbọ̀n àríkàmọ́ ó rí pé oúnjẹ àwọn ìyàwó mi àwọn ọmọ ìtí wọ́n jẹ ni primary assignment tọ́lábùnì nínú ni ìgbà àpá ọmọ sákọ̀tọ̀ lè ìsìn àrígbákìl fàyíwájì ọ̀rọ̀ tọ́lábalẹ̀ rìn ní bàdágbére fún ìmọ̀ ìyẹn ló fà tó fi jẹ́ wípé ẹ̀yin tẹ́ẹ̀bẹ̀rẹ̀ kéwẹ́ pọ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ó gbèjẹ́ fún àkìlá màdùdù àwọn tó kéré tó kéré gan tó dà nígbà bóyá jù ká sọ pé 5% nígbà ká sọ 5% làwọn tó yẹ pé yóò padà ọlọ́run padà gbé iṣẹ́ pétọ́ olùkọ́ni ọlọ́run padà yẹn tó ọlọ́run padà sí láàpá wọn ní pọ̀ pàápàá bó tilẹ̀ kó mọ̀ lọ́sọ̀lọ́sọ̀lá ọlọ́run àlìkọlá kójọ gbogbo ìmọ̀ tí ó sì wá فلما رجع إلى البصرة استقبل أصحابه استقبله أصحابه وفيهم أنس بن سيرين فرآه يصلي على حمار إلى غير القبلة فسأله عن مسنده طالبا استيضاء دليل من ولا فعله فأخبره أنس بن مالك أنه رأى رسول الله صلى الله عليه وسلم يفعل ذلك ولولا ذلك لما فعله in tó fà tó fi ṣe bẹ́ẹ̀ náà ni pé ó rí ànábì sallallahu alaihi wa sallam tó kò ní ṣe kí o kò ṣe bẹ́ẹ̀ jawazu sọ̀láti aláàdáàbà lè rẹ́rẹ̀ kíblà nínú àwọn fíkí hadith yìí náà nìyẹn wípé ìgbàláyé wípé a lè kírun lórí nǹkan ọ̀gùn tààbà kọjú sí kíblà ìzáká nẹ́tìnà fílàtàn tó bá jẹ wípé náà fílà ni irun tí a ń kí pàkọ̀dìsàkọ́ dámọ̀dá àlìkà àfáà ni àti sàlàyé rẹ̀ síwájú bákan náà aláǹta ń pariwo ń pariwo jàwázù náà fi láti aláìṣìmárì aláhàlì ìgbàláàyè káyẹ̀ná fílà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ṣìmárù méjì ló wà ṣìmárù ahli òun náà ni alṣìmárù èsì alṣìmárù alwáṣí ó wà òun ni ti inú igbó tinú ilé yẹn haramu ni ìyẹn ló fà tó fi jẹ́ wípé bizaali náà à lè jẹ bizaali torí pé bizaali mukawanu min halalin wa harami bizaali ìbáka tọ́lọ́wọ́ bá sọ wípé iná alkhaila wal bidala wal hamira litarkabuha wa wa yakhluqu ma la ta'lamun àwọn lárúbá bọ́ ṣe mọ́ ń bíbà ka bó ṣe mọ́ wáyé ni pé ẹ̀sìn akọ wọ́n máa gbégun kẹ́tẹ́kẹ́tẹ́ abo kọ́ ìdá lọ́dọ̀ àwọn àfá onímọ̀ òsùn ní wípé ìdàṣítàmà àláàlù wal haramu gúnlẹ̀ bal haram halal so tí kẹ́tẹ́kẹ́tẹ́ abo tí ẹ̀sìn akọ tó bá gùn result ẹ̀ náà nìyí torí pé ẹ̀sìn halal ní ẹ̀sìn a lè jẹ ẹ̀sìn ẹ̀sìn wà aláwò àdìsọ àrùsọ ẹ̀ Bukhari táwọn sàábí wọ́n pa ẹ̀sìn wọ́n dẹ̀ jẹ́ nígbà yà náà sọ́rọ̀ láàrin àlìrí ọ̀sálà wà á gà ẹ̀dúrà alájàwáàzì akílẹ̀ sọ́ ilé ẹ̀rí ní pé yẹn lè jẹ ẹ̀sìn so ìmáàrù tí ó jẹ́ ìmáàrù ti ilé haram lòun ṣùgbọ́n èyí tó jẹ́ ti inú igbó ìyẹn ẹ̀tọ́ nìyẹn àlejẹ́ bákan náà tọ̀hárọ̀tù ìmáàrù wà ìrìkí nínú hadithi ya gbọ́ níbẹ̀ wípé ìtọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ oògùn kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan tó mọ́ ni wà láyé zamin ara hallu akìlàmì wọ́n lé lẹ́yìn kò túmọ̀ sí wípé ẹran rẹ̀ ó tọ́ láti jẹ ìsìnbáàlì ni musáàfì láti yàmọ́ ìdákanà min ààrẹ ẹni wọ́n ní níbi àtúgbọ̀ yẹ́mẹ̀ wípé afẹ́ tó ṣe wípé tí arìnrìn àjò ẹni tó bọ̀ láti àjò tó bá ń bọ̀ láti sáfà zakana kọ́dìmọ̀ mìíràn sáfà tó dẹ̀ jẹ́ mi alifọ́b ni wọlé ẹ̀lì tó sì jẹ́ inú àwọn ẹni ọlá tó jẹ́ ìtànú àwọn olùmọ̀ pé a lè dìde láti lọ sí kí ni o láti lọ pàdé rẹ̀ arígbọ́yé nínú hadithi yìí jawazu su'ali an shay alladhi yukhalifu al-ma'luf liman sadara minhu al-fi'l ìgbàláyé wípé ìta bá sàjò díẹ̀ a lè bèèrè yá ẹ̀yàkùnlá pé ilé ìtẹ́ṣe yìí ẹjọ́ pé mo fẹ́ nímọ̀ pé mo ní bóò lẹ́ṣe ni ó bèèrè pẹ̀lú ẹ̀kọ́ àti ìfarabalẹ̀ alátàdì anyes alahu matbuhu an sheyi yajahalu àwọn tán bá jẹ́ followers táwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olùmọ̀ wọn wọ́n bá ṣe nǹkan tí wọ́n sá ìmọ̀ kan pẹ̀lú ẹ̀ kò sí láì sílẹ̀ tí wọ́n tí wọ́n béèrè bákan náà ìzháàrù delil alàlùmọ́sàlá lèmọ́ yẹ́ tí lóbùbù kámẹ́rì wá lórí mọ́sálà kan lórí ẹni tó bá béèrè ẹ̀rí tó túmọ̀ sí wípé tí àwọn students ò bá béèrè wípà ah, ẹ̀yàkùnlà àdípẹ́ ẹ̀ṣẹ́ rẹ̀ ó lè máa mú ọ̀rọ̀ yẹn wá ó lè mọ́sọ̀ pé ẹ̀ sàkéèsì pépà tí mo kírun pé kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn kò kọjú síbà ó lè máa sọ̀rọ̀ yóò kàn dákẹ́ lọ́pọ̀lọpọ̀ àáfàá lè dákẹ́ tí òkùn ní sọ̀rọ̀ gan yóò dẹ̀ ṣe gan mo bá pé àwọn tọ́lábà kan wà ń bẹ̀ tí wọ́n bá ní tọ́mọ́ wà zẹ́kì tó gbọ́n wọ́n béèrè pé ah báyìí báyìí báyìí báyìí báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹjọ́ kí ni ẹ̀rí ìrẹ̀káwọn kan gbà yí pé kọ́mọ̀ bèèrè ẹ̀rí lọ́wọ́ wọn pé àrífín ni eléyìí kò sí nínú mọ́nàdì tó lálàáfíà pé ó mọ̀ gọ́ èmi ló ń bèèrè ẹ̀rí lọ́wọ́ rẹ̀ ní kí ló fẹ́ bá àrífín wá èmi ò ń bèèrè ẹ̀rí lọ́wọ́ mi ta ni ọ̀tàn lè bèèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ ẹ̀rí ju anybody lọ ẹ̀rí kò sẹ́ni tẹ́ẹ̀rí ò jùlọ ìyẹn ló wà sí ẹgbẹ́ ta bá ń ṣe nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti rẹ́ẹ̀dì kíkọ̀ da sí láti inú ẹni pé ẹ̀rí jù wá lọ́rẹ́ nìyẹn ló sọ́lá sọ́lámù kọ́lọ̀ já lè gbà fún òdodo tó bá dé o aláhùnmá àrínà ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú aláìmọ̀kan ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú aláìmọ̀kan wal inkaru alayhi bil lutfi ẹwọ bó ṣe ṣe inkaru laula anni sallallahu alaihi wasallam fa'ala dhalika ma fa'altu hada inkaru inkaru ló ṣe ẹ̀bọ̀ ó ṣe bí mọ́dá bí lutfi ó soft ó ní soft landing so kò hash kò jawazul amal bil ishara al-mufhima ìgbàláyé wípé kí a ṣiṣẹ́ pẹ̀lú ìtọ́ka tí a understand pẹ̀lú ìtọ́ka tí kí ni o ta understand ìgbàláyé rẹ̀ wà lápẹjú oníṣì tí mo bá bẹ́ẹ̀ nìkankan tí mo bá ti ráì kí nìtúmọ̀ rẹ̀ eléyìí ìṣàrà àìbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n wà mọ̀ fún agbọ́yé tàbí mo ti rà kí ni túnmọ̀ rẹ̀ ìṣára ni ṣùgbọ́n àmọ́ fún ọmọ ó ti yé rẹ̀ pé àwọn àbó onímọ̀ náwù àwọn ògbà ìṣára pé pé kàlámù ṣùgbọ́n ẹ̀rí takò wípé ọ̀rọ̀ wọn ẹ̀kò ṣe kí ni ó wọlé láwọn ẹ̀rí tó pọ̀ gáàntì rẹ̀ rẹ̀ àwọn ojú mọ́ ń sọ̀rọ̀ abójìye sọ̀rọ̀ ni wọ́n mọ́ ń sọ̀rọ̀ ìṣà àyíwẹ̀kọ́ àfó onímọ̀ náwó ògbà ojú sọ̀rọ̀ àmọ́ ni nọ́sọ́lá sálámù níparí alìkìdá bìnàbí yìí sallallahu alayhi wa alihi wa sallam níparí òun náà ni wípé ká má ṣe ìkìdá pẹ̀lú ànábì sallallahu alayhi wa alihi wa sallam ká má fọ́lù ànábì ká má kọ́pì ànábì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bá in kuntum tuhibbuna Allaha fattabi'uni kí láwọn afáàmọ́ gbáyẹ̀

ẹ̀mọ́ àfá àmọ́ pè ní ayatu mihna kí ni mo pè ayatu mihna ayatọ̀ lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tó fi gbìdánwò wa tó fi tẹ́sì wa òní ààrẹ in kuntum tuhibbuna Allaha tó bá ẹ̀fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run tọ́tẹ́bí òní ànẹ́bì ní kẹtẹ̀lé so kò sí wípé mo nífẹ̀ẹ́ ọlọ́run ní ìtẹ̀lánà bí kò sí nǹkan tó jẹ́ ìfẹ́ ọlọ́run ọba yẹn tó ṣe ìdí ààrù rẹ̀ yẹn ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ òkèà olóònífẹ́ ọlọ́run òun ká lápá súnà rẹ̀ sọ́nà ìfẹ́ tó sọ pé o nífọ́lọ̀ yẹn ọlọ́run ní ṣe kí ni o wà láìkò nígbà ó nífẹ́ ọlọ́run ó sì tẹ̀lé ànábì sallallahu alaihi wa alihi wa sallam so ìtìdáàdì nàbí sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tí wọ́n gbọ́n ló ń bẹ̀rẹ̀ ni oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé Hajjaj bin Muslim As-Saqafi tó ní pé ó pa àwọn mùsùlùmí tó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ pé àwọn àdìsọ pé kìí ṣe mùsùlùmí a lè sọ bẹ́ẹ̀ al-Imam Zahabi wọ́n ni khulāsatan annahu min ahli tawhīd gbogbo táà ló ṣe yìí náà ohun táà ló ṣe yìí o ó tẹ̀jẹ̀ lẹ̀ ó pàtàbí ó pàtàbí ó pàtàbí tàbí ó pẹ̀yẹ̀ 120,000 gbogbo ẹ̀ látòkèdélẹ̀ kana min ali tawhid nínú àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni wọ́n ló jẹ́ o kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run o kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run pípa àyàn sí ní ẹ̀ṣẹ̀ ní o máa sí àyàn apákaná àwọn òǹsọ̀tán sọ wípé ìgbà tí ó fi jáde láyé ó padà túbá ó ṣe kí ni o ó padà túbá torí wípé ṣe rí àwọn jàbádìrà àwọn jàbádìrà àwọn tí wọ́n jẹ́ ọ̀jẹni nípa nínú àwọn mùlúk tí wọ́n tayọ àlà asrafu ala anfusihim fi jambila wọ́n tayọ àlà gan títàkàrí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti di wáṣákì alfirar min ad-dunya ila al-akhirah tó bá ti di dáìmìnì tí wọ́n kó láyé àwọn ìtẹ́kọ́wà tó yẹ pé wọ́n mọ̀ fi ṣe tàwásùlù lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yá ọlọ́run mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì wọ́n ṣe ìtìrọ́ gbogbo tí wọ́n ṣe tí ò dáa wọ́n mọ̀ ká mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì mùsùlùmáì ṣùgbọ́n zọ́nù mi ni wípé ó forí jẹ mi nítorí pé mi ìṣẹ́bọ pẹ̀lú rẹ̀ ẹwù kan ọlọ́run wàyẹ́fìrú mọ̀dúnà dáníká ẹwùn kan gbogbo àwọn àìdá tí wọ́n ṣe yẹn wọ́n ṣe ìtìrọ̀fẹ́ wọ́n ní jiyàn wọ́n ní ṣe ìkáàd tó láti mọ̀ wípé tó ọlọ́wọ̀ mo ti wá wá báyìí mo ti padà sọ́dọ̀ rẹ báyìí wọ́n láà wípé mi ìṣẹ́bọ pẹ̀lú rẹ orígèrè <laughs> tọ́lọ̀ wà náà aláàmúrìlọ́lá ṣùgbọ́n náà bá tọ́bá pé ẹbọ nìkan ló yẹ pé ẹ̀sìn lẹ́kítẹ̀ bá ti kú sórí ẹ̀ kò ní ṣe kí ni ó kò ní torí ẹ̀jẹ̀ tó gbogbo àwọn dáadáa tí wọ́n bá ṣe ókè irú ní ìsìn láì alhajjájú ní sọ sakọ̀fí nínú àwọn dáadáa tó ṣe ni wípé ó ní àkúnlé kan kùránì débi wípé gbogbo ẹni tó bá ti há kùránì pátá nígbà tí àjá ìdúrúsọ sakọ̀fí tí ó ń jẹ́ wálí gbogbo ẹ̀rọ àti àkùránì pátá tó jẹ́ àfó kùránì tó jókò sí kùránì owó báìtùn náà yóò nìkan lọ wá fún gbogbo wọn nínú àwọn ìsànù rẹ̀ nìyẹn owó báìtùn náà yóò nìkan lọ wá fún gbogbo wọn pátá tó ń bá fi dé ojúgbé orí àwọn àfó kùránì ọ̀yẹ̀ lọ́wọ́ gbé lọ́wọ́ fún ẹran àfáwọn kùránì ó ṣe kídìmọ̀ kùránì púpọ̀ jíjẹ̀ ó náà tó kọ́ńkà ìlú lọ gbá fún Islam hádà yóò ádùnmínú hasanati inú àwọn àgbọ́yẹ alùsùmọ̀lù jama ní wípé àwọn iṣẹ́ tó bá jẹ́ jẹ́ dáadáa àmọ́lù sọ́ọ̀lẹ̀ ha èyàn níbi tàwà sùn lọ sọ́dọ̀ lọ́wọ́ bá sì fánà owó tààlù so àwọn jama bí rọ̀ wọ́n mọ́ ń ṣe púpọ̀ kódà wọn ni sọ pé làkọ̀dì zọ́nà náà sù annaka látẹ́fìlì àwọn èèyàn tún lọ pé àìwọ ah, ah, ọlọ́run ò ní foríjì mi ọlọ́run já wọn nítàn náà tẹ́mọ̀ ẹgbẹ́ ọ̀tá ọlọ́run ní foríjì ọlọ́run ní foríjì ọlọ́run ní foríjì àwọn ah, àwọn èèyàn ti tí ẹ̀mí bá ṣe tọ́tọ́fẹ́ jáde láyé yóò dátọwọ́ rẹ̀ lẹ̀ yóò ṣe kí ni o yóò dátọwọ́ rẹ̀ lẹ̀ tí ó sára ìsọ́lá sọ́lá sọ wípé tá a bá ti ní àlàáfíà ká má náwó dáadáa sí ọ̀rọ̀ ọba àlìdọ́lá ká má náwó pé àmírọ̀ jáwù mọ̀ pé ìgangan tó kù ta fẹ́ sí láyé ó wà mọ̀ sí ìdíjẹ̀ ó láhùn gan tó láhùn ẹmọ̀ wo tí tí dọ́kítọ̀ bá ọ̀rọ̀ yìí gbogbo lẹ́nu dọ́kítọ̀ mi dọ́kítọ̀ Abraham Adéwálé Habibullah wọ́n ní àwọn patient wọ́n ní wọ́n of three categories tó yẹ pé stage kọ́lá sọ wípé wọ́n ní rejections àti eh, eh, eh, rejection points wà fún wọn táwọn bá dáago náà sí patient tó bá sọ fún patient pé ah madam ah ó wà confam sọ kí ní cancer o ṣe ẹ̀rí bukis ẹ̀rí bukis kiri tó yóò yàrí ikú láyé kiri <laughs> ó wà ní rejection point àti denial point ó ń deny lọ́wọ́ ṣùgbọ́n gbogbo àwọn symptoms tí wọ́n sọ wípé yóò mọ̀ rí tó bá sáré bí ọjọ́ kẹta ọjọ́ kẹrin tó bá rí pé ti ní ẹ manifest ohun nítorí pé yóò mọ̀ ṣẹlẹ̀ sí mà ó láti fi lè mọ̀ pé kí ní òdodo ní tàà sọ yóò ẹ mọ̀ láwọn kan báyìí nínú àgọ́ ara yín nínú ẹ̀gbẹ́ níbi ẹ̀yìn ọrùn yín níbi ìsàlẹ̀ ẹsẹ̀ ẹ mọ̀ tó bá ti rí àwọn nǹkan jẹ́ sí àwọn pastor church kan á pray kan á pray fóun pé so that tó bá tiẹ̀ so that ó lè ó lè bá olúwa nílé láìpẹ́ ọ̀ pé ó lè dọ́gbẹ̀rẹ̀ kò sí wàhálà wọ́n lè wá pray fún yìí ṣé àmọ̀ pé bó ṣe lè mọ́ wọn kan mọ́ dókítà lọ́wọ́ nígbà tí wọ́n kọ́ túfọ̀ fún wípé ó ní kánsà ṣẹ́bẹ̀ tó tó ń sọ̀rọ̀ wípé ṣe wọ́n lè wá ṣe ṣẹ́bẹ̀ pé egbò ẹ̀ṣẹ́ kí ni o ó ṣe kí ni o torí pé gbogbo symptoms tí wọ́n sọ wípé yóò mọ̀ rí ó ti wà manifested ó ti ráwọn nǹkan yẹn wọ́n ní last stage ó ní philanthropy stage yóò di muslim lọ́sàn gan tó bá rán folúkẹ́ tó ráwọn ọmọ níyàn táwọn bá ra yẹn dé ọdún ah mọ́mí change yìí máa kù 2000 naira change ìta àgbàbọ̀ ní 2000 naira oúnjẹ yóò two thousand ìwọ náà máa mú yẹn lọ máa mú yẹn lọ ìyá tí mo rẹ̀ lébà fi five hundred naira àtàyé ẹ̀ lébà fi hundred naira rẹ̀ sí eré kó mọ̀ ìyá ìmọ̀ yín lọ́wọ́ nígbà tó wà ní abárapá ìgbọ̀n bí jẹ́jì bá kú two thousand yóò lè gbójú because ó ti rí reality pé ayé yìí ò ṣe kí ni o kò yẹ kó dé lẹ́bùn yẹn ká ló sọ́nà pọ̀ ìyẹn ni point of reference tí mo fi mú kí sọ̀rọ̀ wá gbogbo sọ́dọ̀kọ̀ táàbà ṣe kámọ̀jẹ̀ kó dé lẹ́gbù wípé a ti ń rí the thing don dey become reality ẹ̀hẹ́n ó mọ̀ jẹ́ wípé táàbà náà náà ní ìsìn ó kú jogún ẹ̀ náà ní rárá kó mọ̀ sí ìgbélẹ̀ yẹn ká náà ní abara káyẹn olóda olólọ́wọ́ bá sì nífẹ̀ẹ́ sí jù abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ilé ìtàwí tó fi sínú mizanu hasanati wa yamala yanfa'u malu wala banun illa man ata Allah bi qalbin salim وصلي اللهم وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته